إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ, بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركه وتركها على المحجة البيضاء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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزير, لا تزير به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحيم مالك يوم الدين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọmọ ọba fi ọpẹ́ tọ́ sí tó ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa fún wa tí a lè sọ tán atọ́nìjà ìgbẹ̀fún àlejò Muhammad ìrọ̀lọ́wà tí ó kẹ tí ó gbé àti àwọn ará ilé àti ìjọ rẹ̀ àti gbogbo ìlú kúrọ́jọ́ ọmọ Islam tí ó fi jọ gbé ilé kọ́lọ́dé àjọ wà nínú wọn. gẹ́gẹ́ bí ohun tá à ń bá lọ òun náà ni ọlọ́ọ̀bà òun ni ọba tí ọmọ ṣe tó bá wù níjọ àjíǹde. àwa sọ àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn níṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ nípa ọjọ́ àjíǹde yẹn. òun náà ni abádébi ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá tá a pè ní àlẹ́kùsà ìṣirò ṣẹ́ lánàá. nípa ìsáàfù yẹn amẹ́nuba ike ọlọ́ọ̀bà àlejò ọlá ọba tó fẹ́ ike onídéédé ni yóò fi déédé hàn láàrin àwọn ẹ̀dá nípa ìṣirò àti gbígba ẹ̀san débi wípé ẹran tí kò níwò láyé tí n tó níwò kàn fún ìṣe yẹn tó kọ́kàn tẹ̀ padà. a sọ̀rọ̀ lórí pé títakò zero seven pé ní àìsèfà ìṣẹ̀fẹ̀ ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ ni ìwà gàbàǹkìlì ní tí ìwà pẹ̀lẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé ọ̀n takò zero sẹ́jọ̀ bẹ̀rẹ̀ sí yàrá lẹ́yìn ìgbà náà la bọ́ sí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tí ìṣẹ̀ àlùmíìsàn òṣùwọ̀n déédéé fọlọ́ọ̀bà àìsàlàyé pé òsùn ọ̀nà òsùn òdodo ni oye ńlá bébé méjì ebuso wọn lọ àdìsá ní ìjọsọlá wọn á sọ̀rọ̀ òsùn ṣùgbọ́n kọ sàlàyé rẹ̀ lọ síwájú wọn á lọ lọ tó ní méjì ó sì ní tí ó gbòòrò láàrin tí wọn pè ní nílé ọba bó tilẹ̀ ó tóbi tó bó tilẹ̀ ó kéré tó wọ́n gbé sórí òsùn àdìjọ́ náà ní ìṣèjúdọ́ ẹgbẹ́ lọ́ọ̀bà nìkan lọ́mọdé òṣèlú ṣùgbọ́n tó pàtàkì ibi ìṣirò yẹn ibi ibi òsùn yẹn òun náà ní pé àyẹ̀wò ọ̀tẹ̀lẹ̀ láàrin iṣẹ́ ẹ̀rẹ́ dé ẹrú sí ọlọ́run ṣe iṣẹ́ ẹ̀rẹ́ tọ́mọ̀ èdè ènìyàn ṣe àti iṣẹ́ ẹrú tó ṣe wọ́n fìwé ara wọn wò èwo lọ́pọ̀ jù tóbi jẹ́ pé òun yóò fi wọ àdìjẹ́ náà àbí yóò fi wọ náà bẹ́ẹ̀ náà sì ní kí ni ààyè rẹ̀ lájẹ́nà nípa torípò oríṣiríṣi gírèdì náà ní àjẹ́nà yẹn oríṣiríṣi gírèdì náà sì ní náà so kí ni gírèdì rẹ̀ lájẹ́nà kí ni gírèdì rẹ̀ nínú náà òṣùwọ̀n náà ni ọlọ́ọ̀bà àdìgbẹ́ láwùjọ tàlẹ́ńjọ́ ìgbàlejò kakuko náà ó jù yóò fi hàn gbangba gbangba ikọ̀ náà bá lè fi ọlá ní mọ́ àlìkìyà omi bíi ẹni tí ń ṣe tó wùjọ́ ìgbàlejò yàmà kí ọ̀sẹ̀ ìgbà tí ò yóò fi yóò fi sínú ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ní ẹ̀tọ́ ní òfin mọ̀ tí ó fi yáyọ ọkàn yìí pé a ah, kò sábòsí ní iṣẹ́ ọlọ́run àti òṣùwọ̀n tó gbé kalẹ̀. lẹ́yìn ìgbà náà lámú ẹ̀rí wá nínú Qur'an àti àdìsá nípa sallallahu alaihi wasallam lórí òṣùwọ̀n yìí lẹ́yìn ìgbà náà làtọ̀ yìí pé ẹ yóò ti bá ń ta àpò ọ̀ ń ta àpò orígun kan ní orígun tí Islam mú wáyé ọ̀rọ̀ rẹ̀ ò sì pẹ̀lú pé tí Islam bá ti mú wá yóò mú wá lọ́pọ̀lọ́ síbi yóò tún mú ìkọ̀síwẹ́wẹ́ wá níwọ̀n bá tọ́lọ̀ bá fẹ́ ká mọ̀ nípa rẹ̀ ìnígbàgbọ́ sí ní ọ̀pọ̀rọ̀ gidi nínú Islam lọ́wọ́ ìní ìgbàgbọ́ sí ní ni èèyàn gbọ́dọ̀ fún ìgbọ́dọ̀ ń gbọ́ mú ọ̀gbà gbọ́ ọ̀gbà ṣùgbọ́n àwọn ìròyìn tó lọ́n fáwọn ọ̀láìkà nínú Qur'an tọ́fẹsẹ̀ lílẹ̀ àti inú àdé tọ́fẹsẹ̀ lílẹ̀ wọn ọ̀gbà gbọ́ndọ̀ lu ẹni bẹ́ẹ̀ náà kò tí kò lóko tètè mọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọjọ́ ìdẹ̀lẹ̀ sí àrùn tòtí yóò bá gbà yìí pé ní záàmù ibẹ̀ tó náà bọ́ gbé kalẹ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ní òdodo bẹ́ẹ̀ náà ni àwọn òyìn tọ́fẹsẹ̀ lílẹ̀ tọ́lọ́ba àlejòlá tọ́sọ nípa rẹ̀ pẹ̀lú pé wọ́n bá sọ pé wọ́n tọ́jọ́ olùmọ̀wá sí náà lè fi sọ́lé ọmọ ilé kìí yá máa àáfi àwòsùn àwọn déédéé lélẹ̀ níjọ́ ọ̀gbìn àìsíyámọ̀ tó àjíǹde nùsọ́ọ̀tù láǹdì àyà fọ̀tìtẹ́mù. bí ọba wa gbà gbogbo ibi òsùn àwọn ń bẹ àjẹ́ ipe ìlú ẹni bẹ́ẹ̀ so ó ṣe sọ́lọ̀ nìyẹn. lẹ́yìn ìgbà náà sọ̀rọ̀ oríṣiríṣi sọ lórí ìròyìn tí ń bẹ fún òsùn náà àti oṣù rinlẹ̀ pé ọ̀dùnmọ́ tó sì ní lábẹ́bẹ́ méjì bẹ́ẹ̀ náà sì ní ní tó gbé dúró káńpé ní àwọn. ṣùgbọ́n papọ̀ adé òṣèré ọlọ́run wa nìkan lọ́mọ o tó bí àwọn nǹkan mi náà tọ́nà sọ fún wa ní pé àjẹ́ náà ìgbádùn gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ṣùgbọ́n papọ̀ adé òṣèré gangan gẹ́lẹ́ kò sínú mọ́tò wa ó gbà tábàdàn kò sí bí a ti lè ròyìn nǹkan tó tó lè dàbí kéèyàn fojú gán ní ẹ̀ lẹ́sà ìkáwárù kálímù lẹ́gbàá náà làwọn abọ́ ti di ọ̀rọ̀ wípé kí la fẹ́ wọ̀n jọ́nà kí làwọn fẹ́ kí wọ́n wọ̀n jọ́nà àwọn tí wọ́n wọ̀n jọ́nà náà ní pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà ní sákàtà ìfẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ṣiṣẹ́ dandan òun ọgbọ̀ tó yóò sùn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wọ̀n yẹn dọ̀mọ̀ ẹ̀dẹ́ àwọn ìfẹ́ téèyàn ṣe sákàtà náà tọ́jà sórí òsùn àti òye wa pé pápá bí ó ṣe rí ọlọ́ọ̀bá nìkan lọ́mọ o ṣùgbọ́n iṣẹ́ yẹn ọlọ́ọ̀bá nìkan ọlá yóò ṣe ní ọ̀nà tọ́jẹ́ pé dàbí abara tọ́jẹ́ pé oní wọ́n wà gbé sórí òsùn dáadáa àti je ẹ̀ńtọ́ dáadáa yóò dúró rìn yóò ní wéè lórí òsùn yẹn iṣẹ́ tó gbé máa ń ba ọ̀pọ̀lọpọ̀ ọtẹ́ jẹ́ àwọn yẹn ó lò ó rìn lórí òsùn bí ìṣẹ̀gbọ́sọ́dọ̀ bí ìjọra ẹni lójú bí ìṣẹ́ àríwí. débi pé gbogbo tẹ́ẹ̀rí tí wọ́n bá gbé kalẹ̀ sórí òsùn ọ̀kan tí wọ́n bá gbé síríkù ìṣẹ̀gbọ́sọ́dọ̀ sẹ́gbẹ̀ẹ́ ti jù láì yóò di tí ó di pé ń tọ̀ àbájáde rẹ̀ ni pé ó fẹ́ẹ̀ yọ lọ sínú náà àwọn bí wọ́n ti kọ́ kalẹ̀ ọlọ́ọ̀bà lè fi lọ́tọ̀ ó gbé sórí òsùn títẹ̀ títẹ̀ rí bá wà yóò lóorùn ju ibi títẹ̀ bú wà lọ. ẹni tó ṣiṣẹ́ gangan ó gbóná sórí òsùn ẹni tó jọ pẹ̀lẹ́ńgẹ́ tó ti ṣiṣẹ́ rí yóò gbó lórí òsùn tó wá jẹ́ ìdálẹ̀ kìyà wọn. ẹni tó ti jẹ́ pé ọ̀rọ̀ bọ́ ni ní ṣiṣẹ́ bú yóò fìyà lórí òsùn tó wá jẹ́ ìdálẹ̀ kìyà wọn. so torí pé ìtọ́ bá wúwo náà ní fẹ́ẹ́ rí ìtọ́ba kú yẹn fẹ́ bi ìtọ́ba kú yẹn náà lè yọ bàlọ́ wá sọ́dọ̀ lọ tó fi wà jẹ́ náà. lẹ́yìn náà làwọn amú ẹ̀rí wá lórí pé wọ́n mọ̀ ìfẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àdìsá ní wàsálà láàyè sọ̀rọ̀ lórí kẹ́yìn mọ̀tàánì habibataani ilà rahman kàfífàtaani alẹ́ nìkan kẹfílàtaani fílímù nìkan subhanallah wa hamdi subhanallah alazim ọlọ́run àdúgbòsàtọ́lá sọ wípé gbólò méjì kan wọ́n bẹ̀ tọ́lọ́pọ̀ ọlọ́run bá láàánú ó nífẹ̀ẹ́ sí gan gbólò méjèèjì ẹ̀ sì fìyẹ́ lórí àwọn ó sì lórin lórí ké lórí òsùn ọjọ́ ìgbà ìgbìyàmọ̀ òun náà ní gbólò pé sùkánàlá mímọ́ ní fọ́lọ̀ ọ̀dẹ̀ hàmdì ẹ̀yìn ní fọ́lọ̀ sùkánàlá ìlàrí mímọ́ ní fọ́lọ̀ ọlọ́bàá tó gbọ̀ngbọ́n àti àwọn ẹ̀rí nìta mú wá ìgbẹ̀mí àkùsí ní àná lẹ́yìn ìgbà náà ìtọ́wàtà lórí náà ni ẹ̀rí lórí pé wọ́n táwọn ní sí ìpé wọn ó wọn ó fi sórí òsàn ẹ̀rí lórí ní súnmọ́nù tí ìmáàmù tìrìmìdì sọ pé hasan ọ̀gbẹ̀rì àdìsí àdìsí tí ọ̀fẹ́sẹ̀ lẹ̀ ṣe ń tẹ̀lé pé èèyàn wa àwọn ìmáàmù àlùbáàlì sọ pé hadith yẹn hadith sọ fẹsẹ̀ nílẹ̀ yìí ọwọ́ látọ̀dọ̀ abdullahi bin amr bin al-aas kọ́lọ̀ nǹkan yọnu sí i ọ sọ yìí pé òjíṣẹ́ ọlọ́run sọ́lá láàrin ọ̀sálà ọ sọ̀rọ̀ yìí pé inna Allah àfàyíkà lè sọ̀rọ̀ jùlọ ní ummati aláàrùn ìṣẹ̀lẹ̀ kálárẹ̀ yawm al-qiyamah ọlọ́run yóò kọ́ ọ̀la bá ènìyàn kan níjọba ìyáàmà lójú gbogbo àwọn ẹ̀dá báyìí lọ́nà ó ti ṣe ìyẹn fún un yóò mórí bọ́kù òbí yáadá fàyà ń ṣúrò àléyìí fàyà ń ṣúrò àléyìí tí sáàtún wọ́n ti sìhúnà sì dìlà nínú òwe iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tó ṣe àwọn ẹlẹ́kọ̀ọ́ kó wá wọ́n sì nà ọ́nà kalẹ̀ ó gbé sórí òṣùwọ̀n gbogbo ọ̀jẹ̀ ninety nine kìló kòkò fi one hundred ẹ̀yọ̀ kan kúlù fèjé lé mísìlù mọ́sílẹ̀ bá pa gbogbo òwe kọ̀ọ̀kan tí wọ́n kọ àìdá rẹ̀ sí yóò gùn débi pé ibi tójú èèyàn bá dé ìgbẹ́ náà ni ó dé nílẹ̀ ojú tójú lé dé tẹ̀síwé ojú òlé yìí náà lọ sí ibi tó jìnnà pọ̀ jù ṣùgbọ́n ọ̀sán ìdíjọ́ láti tí ọ̀sán dènà ilẹ̀ bá tẹ̀lé gbàǹdàta èdè ibi tó bá tẹ̀lé gbàǹdàta dé náà dúdú rẹ̀ ní ẹ̀dẹ̀ yóò dé jùlọ tó dúró jù àyà ìyẹn ní gbàdọ̀ wà wájú. ibi tó déhùn ẹni ìwé rẹ̀ ó dé yẹn ni pé ìwé rẹ̀ yẹn ó gùn gan ìkọ̀ọ̀kan gùn gbogbo ẹ̀fọn ajẹ́ nàìjí náà fún mọ̀ yọkú lẹ́gbàá náà ni ọlọ́run bá lè kí ọlá wa sọ pé àtúnkìlù mi ní ha dáṣe án nínú gbogbo tí wọ́n kalẹ̀ jẹ́ kan bẹ̀ tó tó sọ pé òṣùwọ́ ṣe àdọ́là mọ́ta kátàbí alhàfù kátàbátì alhàfù dùn àwọn mọ̀láíkà mi fi ń kọ̀ kánlẹ̀ jámù káàkì nínú kátàbátì tí ó ń dè mẹ́lẹ̀ tí ó ń sọ ìjẹ́ sàbòsí sí ọbí fayakúlù láyà rọ́b yóò sọ pé á ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ òrìn ọlọ́run wọn sàbòsí rárá fayakúlù afẹ́lákà ọgọ́rùn-ún tó ní ẹkíùsì tó ní ìdílé kẹta tó fẹ́ ṣe rí fẹ̀gbọ́dọ̀ yà láàyà rọ́ yóò ní rárá o ìyá ọlọ́wọ́ bá ìyá ọlọ́wọ́ tó ń tọ́jú mi òun ò láwà wí kankan òun jẹ̀bi sámúsámú ni fẹ̀gbọ́dọ̀ ọlọ́wọ́ bá lè kẹlẹ́ sọ pé bàlá ìnà lẹ́kà ìndà ní hasana ọlọ́wọ́ àtọ́ fún pé à wọ́n yìí wọ ènìyàn ọ̀rọ̀ orí bó ṣe wí hàn ó sì kú dáadáa àti wèé ẹ̀kọ́ rẹ̀. <laughs> ẹwọ kan nígbà tí ẹ̀bá rí ìnà tọ́pọ̀ rẹpẹtẹ olóòkà eléyìí náà gbogbo eléyìí náà ti tó lẹ́tọ̀ ó sì tún sẹ́kù ṣùgbọ́n ohun tó ń pa àwọn ajú rẹ̀ ti kàláyà gbọ́dọ̀ ti fẹ́ rántí. fàyín náà hú láàbùlùmọ̀ àlékà ìyọ̀n lọ́jọ́ tòní kò sábùsí kẹ̀kẹ́ fún ọ a lè rí ọjẹ́ kankan láti pè ọ́ fẹ́ sọ̀rọ̀ létí ẹyọ kan tó fẹ́ fún un. fàtàkùrù tákàdá tí wọ́n bá jáde síta ìtọ́wà bẹ́ẹ̀ ni pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu mọ́ gba tẹ̀mítẹ̀mí ipe pọ̀fẹ́lẹ́ ìtàkọ́ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àbọ̀lọ́ mo ti gbàgbé àdéhùn muhammed sọ̀sọ́lá ẹrú sí ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ ní fẹ̀yẹ̀kùn ọlọ́ọ̀bà àlejò ọlọ́wà sọ pé ó fi dúró wọ́ọ̀dù náà ọ̀yá máa bọ̀ níbi òsùn rẹ̀ ṣẹ̀kúrò ìyàwó mi máa ha dìbò níbi fún àbá máa ha dìbò sí jìlá ẹ̀rú sí ọlọ́run yọ àtòkò ìwọ ọlọ́run kí ni pépà kéńgélé ilé abẹ́ ṣe láàrin gbogbo àwọn nineteen ninety nine tó kalẹ̀ tó ti tó ti jẹ̀bi lọ́yìn. Bàbá ọlọ́run bá yẹ pẹ̀lú àti pé ìnìyàn kẹlẹ́ àkókò lẹ́nu. Kò sẹ́yìn dandan tí ó ṣàbòsí sí hàn ìṣẹ́lọ́mọ sọ pé fàtúndọ̀rùn sí jìnnà tó fi káfàtín wálìbí sọ́ọ́ká tó fi káfàtín fàtọ́ọ̀tà ti fi jìnnà wọ́tàkùnà ti lè fi sọ́ọ́ká fàlà yẹ́kùnrin máa ní láti ṣe. ìṣẹ́lọ́ sọ̀rọ̀lá àyọ̀tà sọ pé tí wọ́n bá ti yọọ bá di ikpe ibi tí ẹ gbélé wúwo lónìí lé ọ̀dọ̀ kejì táwọn ti ti wà aburú tó ti lónìí tẹ́lẹ̀ yọ bá fúyẹ́ yìí bá bá lòdì torí pé òṣìṣẹ́ ọlọ́run sọ́sá pé torí pé kò sí nǹkan kan tí wọ́n fi kún ọkọ̀ ọlọ́run tí ó wà lónìí lẹ́bi ọkọ̀ ọlọ́run ẹ ò ti lóbi ọlọ́run inú àjẹ́ náà ni ọkùnrin ní ọkọ̀ọ̀kọ̀ wa lọ. sọ̀kọ́lọ̀ nǹkan sànù wa ó di ọjọ́ náà dáa fún wa. pẹ̀lú àti ìtura mọ̀ pé àtẹ́bí tọ́ka àti ìwé sẹ́kìn kọ̀wé tákàdá táwọn lẹ́ka kọ̀wé sí àti wọn ó gbòòrò náà sórí òṣùwọ̀n níjọba ìyá ìníwó èdè lórí yọ wà fún àwọn bìtọ́ka náà bẹ́ẹ̀ náà sì ni àwọn tí wọ́n bá àwọn dáadáa tí yẹn bá ṣe náà ni ó ṣe kófí lóòrìn lọ́tọ̀ tọ́ba jẹ́ àbú yóò fi yẹ. nínú táàtù fi mọ̀ yìí pé wọ́n mọ sákàdá tẹ́. so oní àmì ìgbóló ọlọ́wà tó sọ pé wọn náà na ìgbà wá sí náà ló sọ̀lì pé yá àmà òtún adéédé àmà e ó sí pé ọkárí gbogbo nǹkan ọkárí iṣẹ́ gan àti tákàdá sẹ́sìn. àwọn àkù ẹ̀rí lórí wípé wọ́n wọn àwọn tí a ní iṣẹ́ gangan níjọba ìfìyàmọ̀ àwọn tí a ní iṣẹ́ wọ́n wọ̀n wọn níjọba ìfìyàmọ̀ يعني لور ليليت أول صحيح البخاري ومسلم هذا مسلم هذا صحيح مسلم لأنه حديث يقول على فضو أبو هريرة ونقفل المسلم يقول صلى الله عليه وسلم يقول إنه لا يأتين الرجل العظيم السمين يوم القيامة لا يزن عند الله جناح بعوضة وقال اقرأوا فلا نقيم لهم يوم القيامة وزنها orí òtí ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ yìí pé wọ́n mú ọkùnrin míì wá bá mi jọ̀ nígbà ìyáàmà tó gbọ̀ngbọ́n tó tóbi tó lẹ́ran tó ní ọ̀rá lára àtẹ̀yìn tọ́ra ń bẹ lára tó ń jẹ́jọ́ àyà àdínkù àti ẹ̀ bá gbé lórí òsùn ọ̀sán wéèkì rẹ̀ ò ní tó ìkan nínú ìyẹ́ ẹ̀fọn. àbúrò rẹ̀ rà àwọn àtọ̀ ìpè tó bá wù yẹn ẹ̀ka gbólóhùn ọlọ́run tó sọ pé fàlà nuqimu lahum yawmal qiyamati wazna a ní fi òsùn àlélẹ̀ fáwọn káàkiri tó bá jẹ́ òmìnira ìdí àmọ̀ tí wọ́n fi ẹ̀ pọ̀. nínú ẹ̀ náà ní sí Imam Ahmad tó gbà wá àti Hakim àtàwọn míì nínú àwọn onímọ̀ nínú àwọn àkàrò súnà látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud tọ́lọ̀ fọyọ́nù sí i ipe níjọ́ kan Abdullahi bulu masiru ọkàn igi kan bí ẹjẹ́ igi tí wọ́n fi sọrin ọfẹ́ kan orin bẹ́ẹ̀. ó sì jẹ́ títí pé ojúgun rẹ̀ tẹ́rẹ́ lọ́ba di pé atẹ́gùn látẹ́gùn tó ń fẹ́lò náà mí bátẹ́gùn tó ń fẹ́lò náà mí làwọn yẹn bá rẹ́rìn ní àwọn tàbí ẹjọ́ náà kàn sára wọn sọ pé mímọ kílẹ̀ ní ìpínlẹ̀ ìdírẹ́lì lórí ìpínlẹ̀ ìdírẹ́lì kọ́ọ̀lù yá nàbí yàrá ìní dẹ́pọ̀ ti sàkà yìí wọ́n lè fi ọlọ́run nítorí ojúgun rẹ̀ lọ tẹ́rẹ̀ ní kọ́kọ́ọ̀lù wọ́n lẹ́bi nọ́ọ̀sì ìrìẹ́dìhì làhùmà àkọlù kílímì zánìmì ní kòtò rẹ́díẹ̀lá àná. òṣèlú ọ̀sán sára pé òun fọ́ ọba àtẹ́mi ń bẹ lọ́wọ́ ló ń fi búra bá ni wọ́n ti fún un báyìí gbà gbọ́ tó fi búra kàn bá. òun fi ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá sẹ́ni òun bẹ lọ́wọ́ ló ń kò sí kò sí nǹkan kan ó ní fàmà áskàlù fílímì tí wọ́n bá gbé sórí yóò sàn jọ bí àlùkí àmọ́ ó tóbi ju òkè ó jùlọ bí lẹ́mọ̀ jìnnà kí túmọ̀ sí pé ẹni tó ti sẹ́ náà yọ bọ̀ sórí yóò sàn yọ wà lóòrìn tó bá jẹ́ pé mú mi ní òdodo tó ní sẹ́yìn wájú ọlọ́ọ̀ni kí ilé ọkàn ìjà sọ́dọ̀ rẹ̀ ẹni tó ti ti bẹ̀rù bẹ́ńkú gèlètè gèlètè gèlèmà gèlèmà ló jẹ́ pé ẹlẹ́sẹ̀ ni abẹ́lẹ́bọ ni tí wọ́n bá gbó síbẹ̀ yọ ọkọ̀ fúyẹ́ ni òsùn ọkọ̀ gbé lóde ni tó bá di pé ìpín ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ kejì ń bá dáadáa rẹ̀ kó tó nǹkan ọlọ́dà fọdúdú náà dá fún wa o. so àdìsí yẹn lẹ́yìn tá a sọ ìmọ̀ àwọn jùlọ gbà wa àti hasim hakimu ti sọ pé àdìsọ̀ kò tẹ̀lé lẹ́yìn ìmáàmù gáàbí sọ pé bí hakimu ti wí náà lọ̀rọ̀ rí pàdésọ̀ kò tẹ̀lé lẹ́yìn àmì náà tuntun gbà wá nù àwọn onímọ̀ nínú àwọn tó gba àdìsọ̀ wa. kí wàá ní bí abájọ tọ́lọ̀ ọba àlejò ọlá tó fi gbé òṣùwọ̀n lẹ̀ àti ìṣiṣẹ́ lé ayé ọlọ́run yìí wà ní gbogbo táàdù àwọn mẹ̀lẹ́kà sàpọ̀lẹ̀ rẹ̀ ó tó dijọ́ ìgbà ìkìyàmọ̀ wọ́n tún gbé sákàdá wọn wọ́n tún gbé jáde àtúnṣe ìṣirò déédéé ọlọ́run tó wá sọ pé àníkẹ́ ẹ tún gbé sákàdá wọn tún gbé sórí òsàn àti tẹ́tẹ́ ẹ̀sìn ẹ gbé sórí òsàn ìwọ́n tó ṣiṣẹ́ gan ó gbé ọ sórí òsàn gbogbo ẹ̀ tún fi ń kan pamọ́ra ni pé ọlọ́ọ̀bà àdìgbẹ́ lákòóní kàwé fẹ́ nìkan ó fi ń kúnra wọn lọ́wọ́ ni ìgbẹ́kọ̀mọ̀ ẹ̀dẹ́yìn kò lè ní ayọ̀ ọkàn wípé àà ọlọ́ọ̀bá ó ṣe tó ìkẹ́nu àwọn àgbàlagbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ gbà mí ah! ọlọ́ọ̀bá ní sin àti aláǹtí lọ́sàpọ̀ ewu ọ̀rọ̀ yóò ti gbilẹ̀ bù ọlọ́ọ̀bá ti ń sìn wá táwa ti sọ pàánù sìn. ìjọ ti ti wá èmi ká sọ pé akírun agbàwẹ̀ ayọ̀tàkà àtàwọn ìbàdá àti ìlú sísì ìdọ́lọ́ ń tí a ní pé gbogbo ìrora tó pèsè fún wa táa fi ń lò lé ayé táwa ní ìsinra wọn gbogbo ìbàdá àti wa táà bá sí ọlọ́ọ̀bọ̀ nídìí ẹ̀ kò sí ìdí òfìsì kò ní lékún nínú ọlá ọlọ́run táà bá sí táà bá sí kò ní lékún nínú ọlá ọlọ́run ọlọ́run sọ adé ju wa lóye ọlọ́run ni wọ́n máa kálá síbi jí ń náwó àlè ń ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين kò sí ní mọ́tọ́ mẹ́ẹ̀dẹ́ èèyàn tó kọ́ wá sí ìbáàdà fi ní ọlọ́run nílé ayé lọ máa ò rí domínú hàn ní ọdún sí ní ìnídìí àǹfààní kankan lọ́dọ̀ wọn jẹun kankan ìní wọn bá wà وما أريد أن وما ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن بما أفهم لنجة inú àdìsí ìsọ inú àdìsí ọlọ́ọ̀bà àdìsí ọlọ́ọ̀bà tí gbogbo ní pátá láti ẹ̀tọ́ ọlọ́gbọ́gbọ́ dáadé kan gbogbo ìgbà kójọ lórí ilẹ̀ tẹwàá dàbí kò kí èèyàn tí ò ti ẹ̀sìn lọ rárá kò lè dènà kan fún ọlọ́run bẹ́ẹ̀ náà ti gbogbo tẹ́ wá ń sin lọ́n bẹ́ẹ̀ dàbí ẹ̀ńtọ́ bẹ̀rù ọlọ́run tẹ́ ń sin lọ́n mẹ́sàn-án mẹ́wàá kò lè lè sẹ́kún nínú ọlá òun ọlọ́ kòrónà kòrónà bẹ kòrónà òsì bẹ́ẹ̀ ti gbogbo ilé ìjọsìn kò ní sí nira kankan jẹ́ ọ̀kan lọ́wọ́ àlejò ọ̀la bí gbogbo ilé ìlọ ilé ìjọsìn kò sí àlékún kan tó rẹ̀ kan kò sí ìkẹ̀kẹ̀ tó rẹ̀ lókun náà lọ́wọ́ kọ́nà lórí ọ̀rọ̀ kòrónà yìí ọlọ́mọdéọ̀rọ̀ jọ bí àwọn èèyàn kẹtọ́ ń sọ̀rọ̀ wọn nù àwọn káàbì tí wọ́n sọ pé rọ́bà náà kí ṣífọ́ àdínálẹ̀ àdáàdá iná mìíràn àwọn èrò náà rọ́bà kí ṣífọ́ àdínálẹ̀ a orí táǹtì ní ọ̀rọ̀ àmàdì ọlọ́mọdé ọ̀rọ̀ ọjọ́ bẹ́ẹ̀ lórí kòrónà ọ̀ tí gbogbo ìjọba tí tí gbogbo ìjọba àlòkè àtìsàlẹ̀ àtọ̀tún àti ibùwá ọ̀run ayé àti ibùyọ ọ̀run ayé àtàrí gbogbo wọn dúró ní pé ẹtì sọ́ọ̀tì ẹtì ìránṣẹ́láṣí ẹtì ẹ̀dá múrájú ẹ̀dá jùjú ẹ̀dá gbogbo ẹ̀dọ́ ọlọ́nkọ́sà ni wà ó ìtọ́lọ́mọ́ ìṣẹ́ àmúgbò mọ́tò sí padà <laughs> ààrẹ rí nǹkan là ọlọ́nkọ́ ìbínú o ọlọ́nkọ́ ìbínú o ọlọ́nkọ́ sànú wa o àwọn kan jẹ́ ń sẹ́fẹ̀ lórí rẹ́gbẹ̀ o wọ́n jẹ́ ń sẹ́fẹ̀ láàárọ̀ wọ́n níbo làwọn àwọn níbo làwọn jẹ́ wọ́n pa àwọn pa àtẹnu ilé ìjọsìn àwọn pa aláṣẹ àwọn pa aláṣẹ àtàwọn àbájẹ́ láwọn ìlú ẹ̀ka ìdí pé ọ̀dọ́ ọmọ ní ìdíjọ́ lè dìde òkú tó lé ní ilẹ̀ síkè èkó tí wọ́n lè sáájú kòrò láàrùn ti ẹ̀kú kóní bí wọ́n ti pa àtòrò náà láti ẹ̀kọ́ máa lọ kọ́ wọlé káwọn rí wọn ẹ máa tẹ́ra ìjẹ́ mbẹ́ lọ́wọ́ bá lè dìde òkú nǹkan. sọ́dọ̀ balẹ̀gbẹ́lá ọfẹ́ kí ọ̀rọ̀ ọmọ lágbára sí kẹ́rì ọmọ rìnlẹ̀ sí ó ń déédé lòun iná ló fi ń ti gbogbo àwọn kẹ tó tún wá fi òṣùwọ̀n déédéé tó tún gbé kalẹ̀ káàdì tó sì fún wọn tẹ́ rẹ̀ yọ wọn sákàdá rẹ̀ yóò tún mọ́ra rẹ̀ gan yóò bọ̀ sórí òsàn. tọ́lọ́n bá fẹ́ fi onílẹ̀ láì sí òsàn ó lè ṣe ṣùgbọ́n tọ́lọ́n fẹ́ nìyẹn aláàyè alámọ́mọ́ ní kàlákọ̀ wàhúwà lọ́ọ̀fì olùkàbí ọlọ́ọ̀bá tó dáwọ́ ọba tó ní mímọ̀ ni ọlọ́ọ̀bá tó yẹ àpẹẹrẹ tó wá kàn ní ìsìn oná ló tún wá jẹ́ kókó nù kókó lábẹ́ ilé oná pé kí ni mọ̀rọ̀ jihatul mizan ìwọ́n náà gbọ́rọ̀ máàlìkì yọ́ mi dì tí ọ náà bá lè dọ́lá ni ọ máa ṣe tó gbùdẹ́ ìgbò ní ibi lọ́jọ́ ìdàlùkì àwọn inú tí ó ti ṣe ni pé yóò gbé òsùn kalẹ̀ tí wọ́n fi wọ́n tẹ́ kí ni ó jẹ́ kí òsùn òun lóòrìn kó wúwo tó tètè mú kàn kó tó kó lé ayé ntọ́yọ ntọ́yọ yóò mú kálukú lẹ́nu nìyẹn. ìdí òjò olórin kọ tíra kan bẹ tọ́ bá ti lọ gbá mú pẹ́kí báyìí tọ́ ka gbogbo ní mẹ́mbẹ́ tó ti mú lò à òkè ọkọ̀ òye. tíra yẹn náà la pè ní ṣọ́ábìlì ìmáì ṣọ́ábìlì ìmáì àwọn akẹ́kọ̀ọ́ ìmáì tí ìmáàmù wa àlùbẹ́ àti tọkọ kò sì sàdédé kọ bí èyí pé àdídà nẹ́gbọ̀n sallallahu alaihi wasallam tó fi sàlàyé pé ìmáàlì bẹ́tẹ̀ àkún wọ́sàbùrúnà ṣùgbà ìgbàgbọ́ òdodo akẹ́kùn rẹ̀ ó lé ní àádọ́rin ó lé 70 àfáìwá àkà lọ́kọ̀ọ̀kan pẹ̀lú ní àwọn ẹ̀rùn ó sì ka seventy seven pèsè ọba tó ní mọ́ni tó sọ àwọn ojúṣe rẹ̀ tó yẹ kọ́ ọmọ tèrè àwọn tó yẹ kó gbé jù lẹ́rìí ọwọ́ àkàlẹ́ ẹ̀kọ́ ó sì lẹ́rìí kò ráwọ̀ àtàlí sí mú sí sí mú sí. rẹ̀ bá yọ jókòó tí òun nìkan tó tó tó sì mú lò ó sórí ilé ayé sórí ilé láì fi àwọn. orí ànágbé ọ̀sán lọ́la àlè ọ̀sán làwọn sọ pé èyí tọ́ka jùlọ akẹ́kùn iman lọ́nà tó pín sí onáà ní gbọ́dọ̀ la ilaha illallah èyí tó kéré jù bẹ́ẹ̀ ìmọ̀nàmọ́tòlẹ̀ àgbà àní sọ̀rí kéèyàn máa lọ lójú ọ̀nà orí tí ó ti ẹlòmíì túta ó ti ẹ̀ sí ó ti rí náà rí ìkọ̀fẹ́sẹ̀ gùn ọwọ́ àwòfẹ́ ah, ẹlòmíì mẹ́lẹ̀ kọjá ní ìkọ̀fẹ́sẹ̀ gùn ọwọ́ àmúkú mẹ́ ẹni tí wọ́n jẹ́ fẹ́ fẹsẹ̀ gùn ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ ọjọ́ ẹranko ni ó jẹ́ èèyàn ni ọ̀sán àti kíní ìlú ṣe nǹkan ẹlẹ́mìkanlẹ̀ ètò léṣe lọ́ba torí ẹ̀ mú kú bẹ̀ ara yín máa ní òdodo ni tó òun inú tí ó inú tó bà nínú òsùn rẹ̀ ní òbí àgbìyà wọn tí ó yẹ ọ̀rẹ́ gbà á ṣe aláàgbà ìgò tí mo mú kú kọ̀tẹ́ ẹni tí ó rìn fẹ́ náà mo kàtà mú kú báyìí mọ́ èso tó mú kú lójú ọ̀nà ìgbé táyà táyà mọ́tò mọ́tò kọ́ máa kọ́ kí ọ àti ọ̀dọ́ lásán bí àdúgbò sọ̀rọ̀ láàrin ọ̀tọ́ àdúgbò wà nìyẹn. àfa ìwà àkọ́kọ́ rẹ̀ lọ́kọ̀ ọ̀kan lọ́kọ̀ ọ̀kan lọ́kọ̀ ọ̀kan ẹnba ti lè lọ gba mú báyìí àti ṣọ́àbìlì ìmáànì jámù ṣùgbà ṣọ́àbìlì ìmáànì àwọn akẹ́kọ̀ọ́ àbúráṣì sí ìgbàgbọ́ òdodo torí pé níjẹ́ gbàgbọ́ òdodo ọkàn yóò ti bẹ̀rẹ̀ ọwọ́ àmúṣẹ́ sí àwọn tẹ́tọ́ wà àmúṣẹ́ wọn wá kà lọ́kọ̀ ọ̀kan ó ti èmi wa wá ní ti mẹ́wàá bíi péré mẹ́wàá nǹkan ti bẹ̀. alákọ̀ọ́kọ́ èèyàn lọ dúrín máa ń orígun Islam mara tọ́yẹ́ pé bẹ̀rẹ̀ ní ṣàhádàtò aláìlà ìlàlá èèyàn gbà tinútinú tọkàntọkàn ipe kò sẹ́yìn kan sọ́dẹ̀tọ̀ sí ìjọsìn àkọlọ́ ẹ̀yin náà ti rí inú àdíjì ìbẹ̀tọ́ ọkà tó sáájú wọ́n bá fi sínú òsùn òsùn rẹ̀ ó gbogbo lálẹ́ fìyà wọn. ọyá kan sí ìdí wọn ni o sẹ́nu mọ́sálásí o láìlá ìlàlá bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tó dáa sọ̀rọ̀ láàrin ọ̀sán ká sọ̀rọ̀ sí àlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá. ọyá kan sí àwọn túbí tí a máa ti gbẹnu mọ́sálásí tọ́ẹ́kù náà ni ó tún jáde sáájú ó tún máa lé ní ògùn síyàn ó sì yàtọ̀ sí tìwọ náà sí èdè súnfì ọmọ rò bọ́yá sókè nìkan lọ́dá rárá o wọn náà tó òtún jí tọ́yẹ́ pé ọ̀rọ̀ gbàgbélá ìlà ìlàlà ó tún máa lo àṣà yóò tún máa lo òògùn ìṣòro kan ṣẹlẹ̀ sí ọ ẹ̀dí ó ti wílé kù yóò ti fẹ́ ìyanu tí emu kú lójú ẹsẹ̀ ọba àtẹ̀bọ̀ ní òsè lọ́mọ wá sí ọba àtàjànú ní odò wàhálà àti ẹ̀yìn ẹ̀kọ́ kọ́tà ìkọ́rẹ́ láti wájú rẹ̀ téèyàn sì lè tẹ̀lé ayé láì ní problem àwọn anábì ọlọ́nà ní problem ìdọ́fà ẹ̀sán ń bẹ́ẹ̀ mú un sẹ́ni ẹ̀fẹ́ bọ̀ ọ̀nà tó mú kó táwọn káàbì yìí létí ọ̀gbìn yíyàdá yíyàdá sọlọ́lá àjọ sọlá náà wọ́n ju ọ̀pá ní ogun ó sì fi tọ́jú ọmọ sọlọ́lá àjọ pẹ̀lú ní ọmọ lórí ìgbà afáàmù ni ọ ọmọ tí wọn bá afáàmù ni ọ nígbà tí ìbá ti lè dá afáàmù lò ọ kọsẹgbọ ní ọ̀rọ̀ tiẹ̀ mọ nù yóò sì tó máa lérí ìlú náà à lọ sàn ní wọ́ọ̀ lọ́lọ́ ń sọ pé fàlànà kí mo là fún yóò mọ̀lẹ́ yá àmọ́tíwájú náà àwọn káàkiri àwọn tí a ń jókòó mùsùlùmí sábẹ́ kébé ń bẹ lọ́kàn wọn fàlà nuqimu lahum yawmal qiyamati wazna. a ní gómìnà kalẹ̀ fún ọ láti gbé wọn jẹ tẹ́tẹ́ wò gbogbo inú nọ́tírè ilé kíni kíni kíni bẹ́ẹ̀ yẹ̀ wò mẹ́. ọlọ́run dojúkọ ànábì ọ̀sára láàrẹ̀ nígbà tó lọ́nà ìmọ̀ pé ẹ̀tọ́ dáa jùlọ ránṣẹ́ kò sí lè ṣẹ́bọ láíláí ọlọ́run ni wà lápọ́dé ó ìyà ilẹ̀ ìkàwà ilẹ̀ ilẹ̀ ní iná mi ń kọ́ lílíkà لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين ọlọ́ni wà lápọ́jú òwò kíyà ilé ìgá àti ránṣẹ́ sí ọ rẹ ò jí bí ọlọ́run wà ilẹ̀ lẹ́bí iná mi ń kọ́ bílíkà àti ránṣẹ́ sí àwọn tó ṣáájú rẹ làyín aṣáájú kíta tó ọba fi lè pé rẹ làyà àbáfáànà àmàlùkà ìfẹ́ rẹ̀ ọba jẹ́ ni ẹbọ títí ìmọ̀ abàfẹ́ jẹ́ ni kéde tí ó dá rárá rárá àti rárá ẹbọ títí ìmọ̀ ìmọ̀ abàfẹ́ jẹ́ ni kéde tí ó dá nígbà téèyàn ò ṣe nǹkan kan ni bẹ́ẹ̀ ni ó sì jẹ́ ìjọba ìlànà ìfẹ́ àmọ́ láyìn àti rákítà tó ọba tó lè tẹ́bọ̀ pẹ́rẹ́ láyé àtibátọ́ nà àmàlùkà ìṣe ní sẹ́ẹ̀rẹ́ ọ̀bàjẹ́ wàlá takú nàmìnà lẹ́kọ̀ ọ́sìrì ó sì máa bẹ́nu ẹni òkú ẹni tó ti ṣòwò sọ́ọ̀tì inú ẹ̀ lọ́ wà àbẹ́rẹ́ ìpín nǹkan ńlá nìyẹn inú ẹ̀ tó ti ṣòwò sọ́ọ̀tì wà ní òmìnira ìsìyàmà ọlọ́dàkùn wọ́n jẹ́ ní ipò balẹ̀ láhà fáábùdí wọ́kùn mìíràn ṣàkìrí ọlọ́run ni ọmọ sìn kó o sì wà nínú ẹni tó ṣe rí pé ẹni tí ọmọ dúpẹ́ fọlọ́run tí ó mọrí ọlọ́run inú wọn náà ni ọ wà. ọlọ́run bá àlejò láti ti mọ̀ yìí pé ànágbèwà Muhammad sallallahu alayhi wa sallam kò ní í bẹ̀rọ láéláé. àyà yẹn àwọn àánú suratu zuma àyà 65 five àti sixty six kálọ̀wò mẹ́ẹ̀. tọ́lọ̀ fi sọ fún àdéhùn sọ̀tọ́lá ní tọ́ bá ti ní sẹ́bọ́ iṣẹ́ rẹ̀ bàjẹ́ ìwọ́n tí ìwà kà níbi ọlọ́ńgọ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ ẹ wà lọ já fa ọlọ́ ọkàn kéde lágbáwá lásán ọkàn ọkàn máa tẹ̀lé àmọ̀dá yóò tún mọ wáwà wí yóò ti gbàgbé pé àtẹ̀jẹ́ wà jẹ́ náà àtẹ̀jẹ́ wà jẹ́ náà kájú náà ní wí bẹ́ẹ̀ náà sì ni a máa a gbà pé àdébọ̀ Muhammad sallam ẹrú sí ọlọ́ọ̀ni òjíṣẹ́ rẹ̀ ní ọgbọ́dọ̀ kọjá àlà lórí ẹ̀ ọgbọ́dọ̀ pé ìní òsùn wọn fi lóòrìn jọ ìdàlì ìyáma àmà yọ zaka á ti àmà gbàwé Ramadan lẹ́yìn Ramadan á gbàwé àgbàgbọ́rẹ́ á sílé olúwa á mú ọ̀ràn kó mẹ́ ọ̀ràn yẹn láti mú kó mẹ́ ẹ̀kan náà ni ìtọ́ba lẹ́yìn rẹ̀ náà fìlà ní àtọ̀ àmà ti náà fìlà náà níbi àmọ̀tẹ̀ ọmọra àmọ̀tẹ̀ ájì lẹ́yìn gbàtà àjọrọ̀ yẹn tán ìní ó jẹ́ kí yóò sun ọwá ó tóbi níjọba ìkìyàmọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ní bí ká tẹ́pẹlẹ mọ́ orígun Islam mara àrùn ká sì sọ dáadáa ká sì ṣe bó ṣe ká ṣe ẹlẹ́ẹ̀kejì orígun imán ìgbàgbọ́ òdodo tí Islam sọ fún wa mẹ́fẹ́fà agbọ́dọ̀ tẹ̀pẹ̀lẹ̀ mọ́ káàmọ́ lọ́bọ̀rọ̀ gidi káàmọ́ fífi pọ̀ sí wẹ́wẹ́ ẹlòmí ọ̀wọ́rí pẹ̀lú pọ̀ sí wẹ́wẹ́ pọ̀ sí wẹ́wẹ́ rẹ̀ náà ni ẹ máa sọ fún amowó àti gáàsì wọ mùsùlùmí ó ní ìdí ìbò gba kẹ́rà sí ọmọ gbọ́wọ́ àti ọmọ lọ́wọ́ àti ọlọ́run ti wá sáyé rọrùn ní ìsìn íńtánẹ́ẹ̀tì ti wà pẹ̀lú bóun ti ẹ̀fẹ́ lọ́wọ́ àti ní ọtọ́ olóòlówó ọkọ̀ wá àti tó lè túnṣì tí ọmọ bá ọnù ilé rẹ̀ nu yàrá rẹ̀ lórí bẹ́ẹ̀dì rẹ̀ ó ti wà ọgbọ́dọ̀ jẹ́ wípé ọmọ tẹ́ńpẹ́lẹ́ mọ́ àwọn orígun ìgbàgbọ́ ìfọ ọmọ kò sì máa jẹ́ kó nílàpá nínú ìgbésí ayé rẹ̀ òun náà ni alimánu bìlá nígbàgbọ́ sí ọlọ́run pẹ̀lú pọ̀sí wẹ́rẹ́ rẹ̀ tọ́lọ́ lẹ́tọ̀ sí nígbàgbọ́ sí àwọn màláíkà àwọn òjíṣẹ́ àtìrà ọlọ́run àwọn tírà ọlọ́run tó sọ̀kalẹ̀ láti sánmà ètò ìgbéwèé lọ́sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó fi rán jìbìrì tó sọ fáwọn àdúgbò ọlọ́run àwa là ń kọ́ sínú ìwé o wọ́n rò pé bẹ́ẹ̀ pépà kan tẹ́lá ti sọ́mọ́dọ̀ wá jábọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ wàkútù bìbì kàtàbà ń lóde lárúbáwá a máa jẹ́ kéèyàn kọ nǹkan kàtàbà a sì máa jẹ́ kéèyàn gbá nǹkan pọ̀ náà ìjọba wọn ti jọ kẹtíbà ikọ̀ ọmọ ogun gbàdé wá pọ̀ sọ́mọ́ ọjọ́ ọ̀rọ̀ ibi alifábẹ́ẹ̀tì ló ti bẹ̀rẹ̀ kó bọ́ bí word expression òun náà gbára ajọ ní kàtàbà ti bá wọn. wàkútù bíi ní àtàwọn ọ̀rọ̀ ọlọ́run tó sọ̀kalẹ̀ táwọn ànábì ọlọ́run fáwọn ànábì ọlọ́run kúrò àdínà mẹ́mẹ́. ní dáa ọ̀rọ̀ ọlọ́run yìí mọ́rò pé mọ́rò pé ewé ewé pé ó yẹ ọ́ sọ̀kalẹ̀ láti sánmọ̀ yìí o ọ̀rọ̀ ń lọ wá láti sánmọ̀ o àwọn ọmọ èdè yẹn la kọ́ lẹ̀ lògidì síra o. wà kútù bì yí ọ̀rọ̀ ọlọ́run wàlíyé omìnir ákìr bẹ́ẹ̀ náà ti ní ọjọ́ àdínde ọjọ́ àdínde agbọ́dọ̀ nígbàgbọ́ sí wàlùkọ́dárì kádàrà ọlọ́run wọlé ọlọ́run tó ṣáájú lórí gbogbo nǹkan lọ́pàpọ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ sí ijó ní sáàtì okùnfà ibà àmọ́ bẹ tó dókùnfà nǹkan lọ́mọ ìgbé wà náà kọ́lé ọlọ́run. èyí tó dùn mọ́yàn àti tí ó dùn mọ́yàn tó wá ti fẹ́lẹ̀ mọ̀ pé pọ̀ sáà sí ń tọ́nà ọba àlejò láti kọ́lẹ̀ nínú ńlá ìtàn látọ̀dọ̀dọ̀ ọba ọba àlekè ọlá ni ẹlẹ́ẹ̀kẹta nínú tí ó jẹ́ kí ó sùn ọ̀rẹ́ kó lóòrìn jọ̀gbà ìfìyàmà òun náà ní tẹ́kọ̀ọ́lá àwọn ń tẹ́ ọkàn ìbẹ̀rù ọlọ́run tí ọmọ wà pẹ̀lú ẹ lójú táyà àti kọ̀pọ̀ ọmọ gbẹ̀dẹ̀lẹ̀ ní fọ́lọ́ ọmọ fọ́lọ́ ọmọ tọrọ àforíjì lórí túbà rẹ lórí ẹ̀tẹ̀ rẹ ọmọ ọlọ́run lórí ọmọ tọrọ àforíjì ó sì máa gbára lọ́lọ́ gbogbo àwọn nǹkan wọn yẹn yóò jẹ́ kí òsùn rẹ̀ ó lóòrìn níjọba ìyá wọn. ẹ̀kẹ́rin ìníbi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìbẹ́ òṣèré fojú rí o ṣùgbọ́n ìyá máa rámì rẹ̀ gbogbo ẹ̀dẹ́ máa ń kọ síra yín lórí Facebook lórí mẹ́sẹ̀jì sí àgbà abúlé òsì ọ̀rẹ́ ẹ̀sán burúkú I love you burúkú. fẹ́rẹ́ ìyàn iná tí ọjọ́ ń ti dáadáa sí yàn gidi ọ ọ sọ̀rọ̀ rẹ láì dáa nítorí kó fún ọ sí ń pè alágbájá ṣe nǹkan báyìí wá gba nǹkan báyìí wò nǹkan báyìí fún ọ. ìfẹ́ ibi ń dẹ̀fẹ́ nù ibi ń dẹ̀fẹ́ nù àmì ìfẹ́ nù. tọ́ba jẹ́ pé tòótọ́ lọ nígbà nẹ́bí wọn sọ̀rọ̀ lọ àdìwọ̀sẹ́là ọwọ́ àbí àlè ìlìdìzáàmù bí sùn nẹ́bìlì ìdáàlọ́jẹ́. ọ̀tẹ̀ ìpẹlẹ mọ́ súnà nẹ́bí wọn sọ̀rọ̀ lọ àdìwọ̀sẹ́là táwọn ìbá ń dálẹ̀ nínú ẹ̀sìn ọ̀tà kété sí i ti ń jẹ́ fún onífẹ́ ànábì wa sọ́lọ̀ bá wà ní ọ̀sọ́lá mi. ọlọ́run sọ pé kúlé ń kún fún tó èbú lọ́láhà fattabi'uni yuhibbukum Allah. tọ́wá ti pé tó tọ́lẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run èmi ní ẹ̀sẹ̀ yìí. ọlọ́run bá ní kí ọlọ́run nífẹ̀ẹ́ yín yóò ṣàmójú ẹ̀sẹ̀ yín fún yín. nígbà ànábì sallallahu alaihi wasallam ọbẹ̀ ń bi títẹ̀lé súnà rẹ̀ ká sì jìnà sí àdàdà lẹ̀ ká sì máa wá gbòó ní súnà ànábì sọ̀sọ́lá gbòó ní ìpolongo ṣe bá láàrin àwọn èèyàn tí wọ́n fi máa tí wọ́n fi máa lò ó nínú tí ó jẹ́ kí ó sùn tóbi ní ọ̀gbìn àti ìyáàmà ni. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà sojú gbogbo lórí lílo ìdájọ́ ṣẹ̀ríà nínú ìgbésí ayé rẹ̀ ìgbésí ayé fámìlì rẹ̀ ọmọ àdìyàwó ìgbésí ayé àwọn aládùúgbò rẹ̀ ìgbésí ayé ìlú rẹ̀ ìjọba jẹ́ ń ṣe é gbóò ní òfin ọlọ́run ti wà bẹ́ẹ̀ fẹ́kùn ni ó lékè ojúbò tó ń ṣe àtàpátá ọba ń sáyẹn yóò dé kí ó sùn rẹ kó lóòrì jọmọdé àdìyàmà kó lọ́dá kó sí lọ́rùn fún wa bẹ́ẹ̀ náà ni àdáwọ́tò ila Allah ila al-Islam kéèyàn máa pèpè lọ sínú Islam àìjókòó kalẹ̀ lásán pàṣẹ wọ́n ti ń kírun ọmọ pé ọ̀sùn ọmọ pé oṣù màtó bá ti wá ń sè yẹn ẹsẹ̀ tiẹ̀ náà wà máa rìnlẹ̀ dáadáa sí nínú ẹ̀sìn. àìpé torí pé ẹ káàbọ̀ yìí ti pọ̀ jù ẹgbẹ́ ti pọ̀ jù ní àwọn ti dá wà lẹ́ka ọlọ́run ti láwọn ọmọ wà wíwà tí ń wà ń bẹ ní ọmọ ilé wọn náà làbàbẹ̀. ó láwọn ilé yóò ṣe àlè fún ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ àjọ àdìgbò ọmọ àdìgbò rẹ̀ tí wọ́n bá tí o lè mọ́mọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀. wọ́n lè fà kù fi ṣẹ̀bi ìlà ó sì máa náwó sójú ọ̀nà tọ́lọ́n ní gbogbo dúpọ̀nà ọba mọ̀ ní ó sì máa náwó sójú ọ̀nà tọ́lọ́n ní ó jẹ́ kó sùn ọ̀rẹ́ kó lóòrìn jọ̀ ní àlìyámà wálé jihad bishop pẹ̀lú ọ̀nà oríṣiríṣi tí máa ń gbà wá àtàkọ̀sẹ̀ àtàkọ̀ tí yẹn máa tẹ̀ ẹ̀kùn lọ síbẹ̀. wàlìfìràrù bìí dé ní ìdáwájà inú ọdún ìjẹ́ tí yóò sùn àrẹ́ ó tóbi ní ọ̀gbìn àlìfì àmà iná ni pé ìrora ẹni fọ́lọ́hún ti ń bẹ tán pẹ́ tí ọba tẹlẹ̀ nìkan kó lè fá lọ́dọ̀ míì tó ti máa rọ́lọ́hún. ìkarùn-ún la parí yẹn ìkẹfà قلنا يتعلم العلم الشرعي وتعليمه ونشره والعمل به نجد جي كيو سواري من جبنا القيامة قلنا نقول الله قل ما جريا إما تايي فايي إفليشن مو يẹ fún ẹ̀sìn ṣùgbọ́n ìmọ̀ àtẹ̀sìn ìwọ gan ní bùkátà sí ní odidi àwùjọ rẹ̀ náà tó ní bùkátà sí àbíjọ́ mélòó kan sẹ́yìn ìpè sábòsí kọ́lá àti sẹ́sìn ọlọ́ọ̀bá yìí ọmọ tó wà brilliant dáadáa ní ọmọ wa mẹ́tìn lọ lákòókò máa ronú lọ ilé ẹ̀kọ́ yẹ kó rí ìdìyẹn torí kọ́ ó lágbárí fámásì láti máa ronú lọ lóríṣiríṣi ni ètò bá kú díẹ̀ káàtó tí ò gbé dáa ah, ọyọ́ lọ sí Islamic studies bí ọ̀bá ti jẹ́ bí rẹ̀ wá yẹran sí ọ̀rẹ́ nígbà tó wà á mọ̀ wí ní tó wà á níbẹ̀ kan lọ sí ọmọ jẹ́ pé kò kí ń kọ́ kàwé ọdún pa láàrú ọdún dákẹ́ ilé bí àṣà Yorùbá kò kí ń kọ́ kàwé ọdún wá láàrú tí ọdún dákẹ́ ilé bí alọ́fẹ́ẹ̀kì àníyàn àtìsẹ́sìn lọ́wọ́ àfà tá fi ń ní ẹni tí ń kíw tí òwúlò rẹ̀ ó sì yẹ kó ṣe kó sun ọ̀wá ó bá a lórí jọ́ ìgbà ìgbìyà mọ́. àmà ti jẹ́ àdójú ọ̀nà ọ̀tọ̀lọ́n àmà kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tẹ̀sìn àtùmọ̀ àti kọ́ọ̀yàn kíkọ́ọ̀yàn àǹfààní ẹ̀kọ́ ní ìgbé ẹ̀rí nǹkan tó dáa tó lọ́wọ́ ti rí pé òní owó lọ́wọ́ tọ́ dá fáfitì lẹ̀ tó wá ti fi ọ̀tà jáde ẹ̀rọ inú tó kéré inú àwùjọ wa ní ten naira àsìkò ní ìdánwò tó ní mẹ́ta twenty naira ẹ̀mọ iye ọdún tó fi jẹ́ bẹ́rẹ̀ naira tọ́ wá produce in thousands lójoojúmọ́ tọ́ wá hafáwìn tọ́ wá hafáwìn tọ́ wá hafáwìn tó fi lu ọgọ́rùn-ún ọdún gbáko ilé iṣẹ́ èrò tó ṣíwọ́ àǹfààní tó rí bí àti ládá tó rí bẹ́ẹ̀ àwọn òṣùnà làwọn tó ń ha fún o kò tó kọ́ ọkọ́ ìmọ̀ kan nínú ẹ̀sìn kọ́ wá fi máa àwọn èèyàn kan kọjá pé ńgbọ̀ bá tún lọ sọ́tọ̀ tó ti lórí ilẹ̀ àwọn ìlú tó mọ́ ẹ̀fẹ́ kọ́yàn sọ wọ́n wà máa gbà from generation to generation from generation to generation àgbékalẹ̀ tó gbé báwọn kan nígbà àdìsí ni ó ni ọwọ́ àdì tó spread rẹpẹtẹ bàbá máa àlékún ohun wọn lásán ti ń lò kálukú ẹ̀ máa yí sí ìtì ẹ̀ níbi tí kálukú sàǹfààní lára ọmọdé àti kòtò ní tí wọ́n tóbi lọ́lọ́ ohun wọn ò sì sí lára ẹ̀sìn wa tábàrà ẹ̀sìn wa lọ́wọ́ ẹ̀ à ń tún ṣọ àdá ọ̀la ìgbà àwọn náà láàjẹ lẹ́lẹ́rìí ọlọ́run lórí ilẹ̀ ṣùgbọ́n torí ìfẹ́ yẹn àti ìfaralẹ̀ fún tọ́lọ́run iná ló jẹ́ kó dúró kò ṣe wọ̀ mẹ́ ìfara abẹ́ là ṣùgbọ́n táà sọ ní pé àwa náà láàtẹ̀ ìgbé kálukú lálẹ́ kìí àmọ́ tí wọ́n rí àwọn afá mi náà ti sọ yẹ sọ pé áà ah, ẹ bá rò yín wọn bá yòrò yín pé ọmọ lọ́nkà lè wú kù lọ́nà yìí ròyìn. àìsàn pé wá sí líka bojú tù hún káàrí àtún bí mà bọ̀lá mú àwọn lọ́nkà ní dà ẹ lọ wọlé wọn kó o tó ṣe ìdílé àbúrò yìí kọ́ mori rí wọn ti afa àfà ẹ̀gbọ́n mùsùlùmí náà ló pera ó sì jẹ fáàmù nígbà tí ń rí ilé rẹ̀ bí ọ̀sẹ̀ kan àwọn tẹ́lẹ̀ ti dìbò ọ̀sẹ̀ àti ó sì rúkú báyìí bí ìgbàdàn fẹ́ dànù wọ́n ní gbogbo kan mọ́nu lé o jẹ́ ti ọkùn bẹ̀. ó gbé àgbá burúkú dúdú kan sí ẹ̀yìn àgbá sílẹ̀ àgbá náà ni àgbá a tẹ́bá ná gàrá lẹ́yìn pé áà tí mi lè kẹ́ẹ̀dì lọ́gbọ́dọ̀ ilé tó ti dàbòrò ilé tí ọ̀dà orókó lẹ́ni ọmọ wọn sí ọmọ àbá kan kìkàsì ọmọ ìmọ̀mú kan kìkàsì kan nínú òlù obìnrin rẹ̀ òkú nílẹ̀ ní ìdílé kọ́ ilé ìdílé lẹ́sìn ní òde tó tẹ̀ pàtílíkà buyutuhum káwíyà fún bímọ sọlámù ilé wọn nìyẹn tó ti dáko torí àbòsí kí a ti sọlọ ṣíríkù ni lórí mọ àmàjẹ ṣíríkù yà á bùnà yàrá àti ṣíríkù bẹ̀là ìnà ṣíríkù àlà lórí mọ náà wí. àbòsí ńlá ó lè òkú dànù oríire ọ̀dàrú wọn náà náà táwọn náà <laughs> ní ó jẹ́ kí ọlẹ́yìn ọlọ́run tó bá ní ìgbàgbọ́ àgbẹ̀ náà ṣáá ní àká owó àkútàrú àwọn tí wọ́n yọ tùkì ètè sí ọ tí wọ́n kórìíra rẹ lórí lórí ìtàn òdúdú tó ń ṣe àwọn yẹn wò ní lẹ́yìn ẹ̀yin wọ́n pè agbọ́dọ̀ máa tọ́ra fún nǹkan báyẹn kọjọ́ tó lọ kó tó bọ́wó rí mọ́wàá ẹtí lọ́rọ̀ ìjọ wọn bíná kí lọ́mọ̀ náà lọ́lọ́ Saudi ni owó Saudi nígbà gbogbo omi òní fẹ́ jẹ́ tí ìṣìnwájú ọlọ́dọ́ bọ́dá lè gbìyàwó èyí wọ ẹtí sọ̀rọ̀ n ti ń sọ lówó kí ni content kí ẹsẹ̀ ti sọ èmi

ó lè jáma tó bí inú ó lè jáma ọmọ ní ọ̀sán tó yẹ ìgbésí ayé rẹ ní òbí dá tí ó fi tò ó lálìkì ní ó tó sùn àìwẹ̀ tó sọ̀rọ̀ ó sì jẹ́ kí èsè mùsùlùmí náà tí ìgbésí ayé so eléyìí túmọ̀ sí pé kíni o agbọ́dọ̀ sọ̀rọ̀ àti kọ́nà dáhùn kọ́mọ kó wa máa ṣe o kọ́mọ fi wá ti kò ń gẹ́ dáadáa so a gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀jọ́ àmọ́ rò pé tó ń bá ti yọ wà yọ òun ó mú jẹ so àṣepamọ́ lèèyàn máa ṣe o àṣepamọ́ ilèèyàn máa ṣe o. ntọ́ ọba ṣe ọlọ́ọ̀ba àlèkè ọlá yóò sàn ọ́ lẹ́sàn lórí ẹ̀ tọ́ba jẹ́ sí dáadáa àjẹpé dáadáa ni tí ọ tọ́ba jẹ́ pé aburú ni aburú iná ẹ̀ ni ó rí iwájú ọlọ́run. àyà ye tààsọ ọwà ní súrátù nàmì àyà tèlò àyà 52 nọ́fì lọ́wà bí káwíyà yẹn ọlọ́wọ́ bá sọ pé fàtílíkà bóyú tó hún káwíyà tàn inna fi zalika la ayatan liqaumin ya'lamun Allahu akbar dífà tílíkà búlù tòun ilé wọn náà nù ní káwí àtàn ó ti pa tó hó náà bọ́lá mú nítorí àbùsí tí wọ́n ṣe pàtílíkà búlù tòun pàtílíkà ntọ́sẹ̀lẹ̀ yẹn bu yóò tu hun ilé wọn náà nu káwí àtàn ó ti pa náà bọ́lá mú ìṣesí ẹ̀ náà ni kó ti pa lórí àbùkù tí wọ́n ṣe tí nàbí záàlì kàlà ayé sani fọmi yá àná wọn àmì ti tó ń bẹ yẹn fẹ́ tọ́bájú mímọ́ tó ní ohun àmì ọlọ́pọ̀ sáàmì wà wọ́n ti wọ́n lálábò sí o ẹmbáṣe wà tọrọ nkàlà ájú èèyàn níṣẹ́ ní ẹ̀bá dúró tọ́ bí onídàbà yẹn ọ̀sánfàní ọ̀sánfàní fayó pé gbaládà tọ́ọ̀bá ti dúró tọ́ ń ní ó ìyá rẹ̀ máa àlà rọ̀súlì ilẹ̀ ìbẹ̀lẹ̀ àwọn ọ̀hún sí nǹkan tó wà lórí ìjẹ́ ìgbésẹ̀ ni kò jíṣẹ́. a ti dá wà tójú akẹ́kọ̀ọ́ rẹ̀ akẹ́kọ̀ọ́ ìsìláàmù yìí a ti fi kọ́yàn bẹ́ẹ̀ náà sì ni a tó fọn ká a sì lò ó a sì jẹ́ pé yóò jẹ́ kí ó sùn yóò tóbi ní ọ̀nà ìfìyàmọ̀.

ọmọ mú hara Quran ọha fáwọn èèyàn mushaf ọha fáwọn èèyàn àwọn ilé tí àwọn tí wọ́n máa kà òfin mọ́sálásí ara tí ó lè kó fún ààrẹ ó tóbi ní ọ̀nà ìkìyà mọ̀ náà nìyẹn ṣùgbọ́n ẹlòmíì subhanallah ọlọ́kọ́ sànú wa ni táwọn èèyàn wá ń tẹ̀ lọ́mọ kọjú èsì sí à. bẹ́ẹ̀ bó ti di ẹ̀wà lára èèyàn náà sórí kí èèyàn wọ́n mọ̀ pé ilé ní halali ilé ní haramu nígbà tí èèyàn bá ti mọ̀ pé ilé ní halali tó sì dúró ti tọ́jú aláàjò ní ń wá ó ti fara àwọn olè fún òní fi bo ẹnu tóun ọlọ́wọ́ àmọ́ ọrọ̀ aláàjò ó sì mọ ọrọ̀ fún orúkọ náà gbọ́dọ̀ jẹun lójúmọ́ kò sẹ́ni kẹjọ fún jí lónìí fún ọmọ ọmọdé ẹ̀jẹ̀ fún oṣù oúnjẹ ànánà dìtẹ́ǹfì jẹ́ta dìtẹ́ǹfì àwọn kan ní sọ̀rọ̀ ìrọ́ nípa bí o bá ti máa sọ kò sóko omi ń dé ní bíbí bá dé bá fẹ́ yàn dé tọ́ kárí gbogbo olù ń jò lẹ́sìn gbé ẹ̀jẹ̀ ní àgbọn lókùtù yìí ìbílọ́pàá àìrókò ibi ń bísí ọ̀ràn délé náà bá rí kágúnjí jẹun yóò ṣe mọ ní òṣèlú bí òṣèlú ní òṣèlú tọ́ba ti wá dúró lórí pé àláàdì ń tiẹ̀ ọlọ́run wàá di ọpọlọ rẹ ó sílẹ̀ lọ síbi pé bóòlù ó ti wá àláàdì yẹn ṣùgbọ́n ọ̀wọ́rì gbogbo tó bá ti wá gbogbo ètò jíjẹ ni bí àṣà yorùbá gbogbo ètò jíjẹ ni ẹlòmíì ẹ̀yìn kò sí ẹ̀kan àlàálẹ̀ ọmọ wàrà àwọn ọmọ wọn ó sì mọ jẹ́pọ̀ ó sì lọ pàdé ọlọ́run mọ̀tára ń bá ti wá tó ti múra rẹ̀ ọ̀fẹ́ yẹn àlàyé àràmù ìrìn àmọ́ ọkọ̀ àti mọ́ fáàn ẹ̀mí rẹ̀ tó máa ń gùn àlàyé ilé kéré ńgbà mí ó lè mọ́ jọjú ó lè mọ́ fáàn ó lè mọ́ tètè ó lè tètè kásẹ̀ ńlẹ̀ mọ́tọ́ bá ti dúró jì à ọlọ́wọ́ àti ti bẹ̀ ẹ́ àlàyé mọ̀ fẹ́ máa jẹ́ ń tiẹ̀ gbogbo ọ̀nà tálálì ju àwọn yóò àwọn ọ̀rọ̀ fún ọ ẹlòmí ọmọ sọ létí ẹgbẹ́ àtúnyàn bá jára mú kò ní rúra pátá ọmọ àwòrán ẹgbẹ́ ìgbẹ́ ní ẹgbẹ́ àtàkì ẹmọ iye aláyí táwa jẹ láti fi ṣe nǹkan rẹ̀ aláàbòsí àwọn àjẹ pé kí ibi tó kọ lọ́run sí lọ bọ́lọ̀ ibi wọn náà kọ lọ́run sí ibẹ̀ náà lọ bọ́lọ̀ èèyàn jára ẹgbà fún ọlọ́wọ́ ṣẹ̀tọ́ni fọlọ́ndàkùn kó ẹ jẹ́ kí àlàálì kọ̀rọ̀ rò fún akọ́ ọ̀rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ tayọ ara mu kọjá pé tító ọmọ wà fún wa lórí àlàálì tó bá ti mú wa kó o sì rọ̀ wá lọ́rọ̀ tayọ gbogbo ẹgbẹ́ ìlú ẹ̀dá rẹ̀ ọlọ́dà àmọ́tà àti rẹ̀ fún wa. ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni bíkìrù láì tààlà ìrántí ọlọ́run ọmọ tí gbogbo wà ní ìrántí ọlọ́run tí ọba tẹ̀lé àmú tẹ̀lé àmú wá ọmọ tí gbogbo wà yóò jẹ́ kó sùn rẹ̀ tóbi kó lórin jọ́ nígbà tí a mọ̀ bẹ́ẹ̀ náà ní kíka Kùránì ọmọ ká gbogbo wà àti gbónú la ilaha illallah bẹ́ẹ̀ bó ti wà nù àdìgbì ìbí tọ́ka ẹlẹ́ẹ̀kẹsàn-án ọmọ gbọ́ àwọn ìwà dáadáa tí Islam wá òdodo sísọ àmánà ìtìjú gbogbo àwọn kan wọ̀nyẹn yóò jẹ́ kí oṣù èèyàn tó bí jọ̀ọ́ lẹ́nu ìyá wa ìtìjú ó ti fẹ́ arákùnrin àwùjọ wa ẹgbẹ́ àdìsí àbídàdà sáré lọ sáà lọ pé kò sí ìfẹ́kẹ́ tí máa ń lórin tó tó lórí lórí inú òṣùwọ̀n mọ́mìnì tó tó ìfẹ́ rẹ̀ ìfẹ́ ọlọ́ọ̀bà àlejò ọlá ó sì kórìíra oníbàjẹ́ èèyàn tọrọ inú rẹ̀ dá àdìsẹ́ wa nù súnmọ́ kiri nìbò ó sọ pé àdé hasan ọ̀sọ́fẹ́ bẹ́ẹ̀ náà ní ká máa bí abùkátà mùsùlùmí ogbó bùkátà wa bá ọ oṣù bàbí yá ẹ ọ lágbára gbogbo ẹ oṣù bìyà nù ẹ ó tẹ wà lágbára kó bìyà nù ẹ oṣù sọ̀rọ̀ ọ̀rẹ́ jáde lẹ́nu ọlọ́run ṣèṣin náà fún yẹn ọlọ́run bá ń ṣe àlàmọ́ ìdí náà lọ ìwádìí pé kọ́ dájú mọ́ bó ṣe wá lánàá náà sọ́fẹ́ hàn lé mọ̀ ẹ́ ìyẹn máa sọ báwọn. bẹ́ẹ̀ náà sì ni tẹ́rí ṣíṣe mímọ da mọ̀lẹ́bí pọ̀ ní tó jẹ́ kókún rẹ̀ ó tóbi ni kó dàbí àwọn bá ń sa ìdá sí owó máa ṣe dáadáa sí wọn máa wá wọn lọ máa pè wọ́n sàrà àti ṣe mímọ ṣe olùgbọ̀wọ́ fún ọmọ òrukàn bàbá rẹ̀ ti lọ ọ̀dọ́ ọlọ́run ọmọ ike ni kò tí bàlágà ọmọ òrukàn náà máa ti dáadáa sí bóòlù náà ti lọ ilé ìwé tí ó pegedé bí òní ó ti pé ó tí ó pegedé bí òní ó ti jẹ bóòlù ó ti mú jọ ọdún bóòlù náà ti dùn jọ fàtó tuntun ọrùn bí àwọn ẹgbẹ́ rẹ̀ báàgì rẹ̀ ti ń gbé lọ bá yọ lóòlù ṣẹ̀rà mí ìfún tó gbèbú sínú rẹ̀ ó dùn lọ́fẹ̀ẹ́ lè ti ti àdúrà sí fún ọ. Ànábì wa sallallahu alaihi wasallam tó sọ pé àná wọ̀ká sílù ní ẹ̀sìn ní kàhàtì. Èmi àtẹ̀ntọ́ bá ṣe olùgbọ̀wọ́ fún ọmọ òrukàn báyìí láti jọ níjọ́ mi àti àwọn ọ̀nà kárẹ̀ ní bíbí rẹ̀ ẹgbẹ́ ara wa lájọ wà sallallahu alaihi wasallam. Ẹlòmíì sì ń bẹ bàbá rẹ̀ òkú àbí bàbá rẹ̀ kú ó ti dàgbà ó ti kó yẹ sí ìmúnú sẹ̀ríà ṣùgbọ́n síbẹ̀ kọ̀ǹdíṣàn tó wà kọ̀ǹdíṣàn yẹ sí ìmúnú ni àbá àwọn kan lọ́pàá pé ìsìnwá síbẹ̀ àwọn kan wọ́n wá bá wọn pé àwọn jẹ̀ sí ìmúnú ìbẹ́ lọ́dọ̀ wa tá a fẹ́ fún ní nǹkan tẹ́ bá ní nǹkan tẹ́ lè kú jẹ̀ sí ìmúnú gbàdé ń lọ sani ń sọ pé àwọn èèyàn tí ń wá ìgbìyàn abẹ bá wo ìgbésí wọn pẹ̀lú aṣọ tí ń wọ àwọn gan yẹ tí mò ń yẹ ilé ìjọba ìgbé yẹ tí mò ń kẹ làwọn gẹrẹ àgbéyè tí wọn kó ju yẹ tí mò ń lọ <laughs> ní ẹ̀bá wọ sọ́rùn tí ọ̀nà ẹ̀bẹ̀ tó ti ń tú tó ti ń wọ lọ tí wọ́n pè lóde ibẹ̀ náà ní ọwọ́ lọ àwọn ẹ̀yìn náà ìrànlọ́wọ́ tá a bá ń ṣe é fún wọn yóò jẹ́ kí òṣùwọ̀n wa kó lóòrìn jọ ìdàlẹ̀ sí bẹ́ẹ̀ náà ni àwọn opó máa ṣe ìrànlọ́wọ́ fún opó láti ọ̀dọ̀ wà ní opó rẹ́lómi opó ni ó jáde yóò sì máa kàá ni ó ti jáde opó tó ṣiṣẹ́ lókun ẹ̀rànlọ́wọ́ lẹ́yìn okó náà bẹ́ẹ̀ bá níbi ìrànlọ́wọ́ tẹ̀lé ṣe fún kòsí tó burú orí ọkùnrin lọ́dọ̀ ń pè ní kọ̀bù amúnà alàdìmíta àrìjáàlù kọ̀bù amúnà alàdìmíta ìmọ̀ fọ́bọ̀lọ̀ ọba àdọ̀mọ̀lá àbá àtọ́bí máa ń fọ́kùn ní àbúrò àti òsì bí ẹgbẹ́ ti ọkùnrin ní olórí obìnrin tí ọmọ bá tọ́jú àlámọ̀dì rẹ̀ tí ọmọ bá mójútó owó pọ́kọ́ wà láyé ó ní ti ń gbé ṣe nínú sẹ̀mí gbogbo omi bá fẹ́ sọ àsọgbanu yóò fún mo tẹ ráfàní kẹkẹ lára ọkùnrin àjọ ìwọlé ṣe ti jẹnu láti wà ní sọ̀tà àbí ẹni mọ̀ sọ náà títí bíi tẹ̀ wọ́n ọjà sọ. àti sọ̀tà sọ pé má ra ètò mi náà ti bá bẹ akéwì wọ̀ sí inú adé habali lóbi rọ́jú mi ní ìṣẹ̀dá kùn náà ní ìsìnlẹ̀ lóbi rọ́jú lè házìl ní ìṣẹ̀dá kùn náà. ìfẹ́ rí ẹnìkan tó ẹgbẹ́ làákàyè rẹ̀ dínkù ẹ̀sìn rẹ̀ náà ti dìbò tó jẹ́ pé yọ sọ ọkùnrin tó ní àmúrè ẹ̀mí yọ sọ di yọ sọ tí ọmọ ti mọ tó dàbí ẹ̀yìn obìnrin láàyè mi àlẹ́ sọ́sálà sọ pé ọlọ́run fi iná hàn mí mo sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfọ́nrán àbí obìnrin abẹ́ ìfòkè lọ́fà wọ́n sọ o. orí pé kí ni yòkútìrì náà lànà wọ́n á máa tẹ́kọ̀ọ́ yẹ fúrin àṣírí wọ́n máa yára ìmúre látàkì wà ní ìsàsálàmù ni ẹ̀rọ èmi inú wọn nínú àdébí ní inú wọn yóò fún òwúrò rẹ kan lára ọkùnrin yìí àwọn wọn nìyàn ní ẹsẹ máa sọ nù ìjọ tó mú ìjọ tó ra adìẹ wálé kò ní sọyún ìjọ tó gbé bí mílíkì àti tì lórí ọmọ tẹsán fún díẹ̀ díẹ̀ gbogbo yẹn ló bí gbàgbé nígbà tí bá ń bínú <laughs> bóòlù òfin ṣe lè wà kọjá tó délé ọkọ kọwá tó kún òjì ẹgbàá ọkùnrin yìí tọ̀yẹ́ kó so ìdì pẹ̀lú ẹ̀ ní ṣe yẹ pọ́síbù ọjọ́ àkọ́kọ́ tó fi ọgbìn tó wà ní ọjọ́ pé ọ̀gbájú ẹ̀ tó lọ sí kó gbé ẹ̀kọ́ ló ọ̀gbájú ẹ̀ ìjọ délé rẹ̀ ló ti yóò kó gbò tí kò sáà nìkan lára ọkùnrin wọn kà wá bí ìlànà ẹ̀jẹ̀ jẹ́ fẹ́ lọ lórí lóní tètè ti mọ̀nà aláwọ̀ àrùn ọ̀lọ́ lórí àwọn ọkùnrin wà àrùn ọ̀lọ́ lórí kí láìpẹ́ lè súnmọ̀ fún wọn tòtọ́lọ̀ kọ́ mọ̀ gbogbo wa lọ́wọ́ àwọn náà ní bùkátà táwọn náà àwọn náà ọkùnrin náà lọ́wọ́ kò sí èmi dín bẹ́ẹ̀ ṣùgbọ́n dáálí kò dọ́ àgbègbè lílẹ̀ abala lílẹ̀ ọ wà lójú obìnrin wọ́n ní ìdí àti sáǹsì ọkùnrin ìbọ́kùnrin tèmi àti sáǹsì lọ ìdídáyé gbé ọkùnrin ó súnmọ́ fún orí ṣe ju obìnrin lọ obìnrin sì ní ìdí sọ́pọ̀ ju ọkùnrin lọ ẹgbẹ́ òjò wà sọ́pọ̀ sí lọ́dọ̀ náà lọkùnrin sọkọlọ dà kọ́ máa kó àwọn àti o sọká tún okú lọ́wọ́ nínú bí òjò tún ọwọ́ tó ń dẹ̀gbẹ̀ ẹ̀sì àmọ̀ ni bẹ́ẹ̀ náà ni ká sọ ọ̀rọ̀ òdodo jáde lẹ́nu àbí iṣẹ́ òdodo títẹ̀ ẹwọ́ bá ń ká sọ mọ́ bẹ́ẹ̀ náà sì ká máa ṣàkíyèsí àmánà àmánà tọ́lọ́n tó gbé kó àlọ́run fa ìbádà àmánà bóò la ń lo ẹ̀mí ara wa bóò la ń ṣe pẹ̀lú ẹ̀mí ara wa ojú rẹ̀ àmọ́ náà ní lọ́dọ̀ rẹ̀ tó ìwà wà ẹnu rẹ̀ àmọ́ náà ní lọ́dọ̀ rẹ̀ tó fi lọ́dọ̀ rẹ̀ àmọ́ lọ́dọ̀ rẹ̀ tó dùn lókulò gbogbogbò gbogbo para fi lè ti bá ti lóra àmọ́ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí láti tọ́jú ẹ̀ bàbá tí wọ́n tọ́jú ẹ̀sìn lòsùn wọ́n sì tóbi láì fi àmọ́ bẹ́ẹ̀ náà sì ni àmánà pẹ̀lú àwọn míì náà sábà ló pọ̀ sáàfún ọlẹ́tọ̀ọ́ wọn. ká ṣe déédéé lórí ipò tá a bá wà ipò omi sẹ́ni ipò òṣèlú ni kí wọ́n mọ̀ ọmọ pé ń bàtọ̀ wà nínú ọ́fíìsì à kódà irú ẹ̀ làwọn ń bẹ́ à ó ti sórí ẹnu lálìkì àwọn òṣùwọ̀n rẹ̀ ó tóbi bàjẹ́ ni lálìkì àwọn ẹnu jọ́gbìn àti àwọn káwọn èèyàn mọ́ sọ pé ah ìgbà tó gbà lọ bí kìkódà inú àwọn dùn òṣèlú ìjọ fún kásìtúlẹ̀ tọ̀ tí ẹ̀ èyí sì jẹ́tọ̀ ráre àmì oríire ni ọ ọlọ́ọ̀ni àmì oríire ni bẹ́ẹ̀ ṣe ń kígbe rẹ̀ mi wọ́n máa kígbe ẹlòmíì náà pé ah ẹ̀yìn lágbájá kó dá ọlọ́mọdé rí ọ̀padà wà mọ́ ẹlẹ́ẹ̀kẹ́ wà tá a fi parí ẹ̀ tẹ́gbẹ́ ìbẹ̀lá fún sí inú tí ó jẹ́ kí ọjọ́ mọ̀tí lọ ẹjá tuntun rí ìyún náà so inú tí ó jẹ́ kí òṣùwọ̀n tóbi ní ọ̀gbìn àti ìyáwó ẹ̀kọ́ lórin ó náà ní pé kéèyàn ọmọ ìjìnlẹ̀ tí gbogbo nǹkan tó jẹ́ àwa òṣùwọ̀n rẹ yóò fi tóbi ní ọ̀gbìn àti ìyáwó pàtàkì jùlọ ẹ̀ṣẹ̀ tó ṣe yí pé okun ń bẹ fún ọ láti ṣe ààyè ń bẹ fún ọ láti ṣe oṣù wàá mọ̀ ọmọ òṣèlú ọlọ́wọ́ bọ̀ fún ọ láyé ìyáwó níbẹ̀ náà ni àdìsẹ̀ tó wáyé pé ẹ̀tọ́ ikú obìnrin tó rẹwà lókè tó àwọn ti jìnà tó wá ní ní àká ọ̀la tó bẹ̀rù ọlọ́run tó mú sí ìdìbò náà bá tó bá mú bò ní ẹ̀dìyà. nígbà bá fi sórí òsùn báyìí yóò torí bàjìbàjì pẹ̀lú ògbó ọlọ́run ìbẹ̀rù láti máa kọ̀ntínú lọ́la ṣùgbọ́n bá ti agbẹ́ ọlọ́run bí ó wúlò fún tá a bá ṣe tó ṣe kò ń bẹ́ kọ́lọ́n kó balẹ̀ ṣe kan èyí tó bá kú díẹ̀ káàtó kọ́lọ́n dàgbọ́n kọba kọba àmójútó rẹ kọ́lọ́n kọjá wà fún ànágbéwà Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ bismillah. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاليت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك سكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا وغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا